ètò bàbá ètò ló tún gorí afẹ́fẹ́ ọmọlúkà great tv ẹ jẹ́ ká jọ gbọ́ ètò bàbá ètò ẹ̀ ló ti gorí afẹ́fẹ́ ọmọ Kábré TV ẹ jẹ́ ká jọ gbọ́. ètò tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni nímọ̀ àtòyé ẹ̀yin sọmọ rí ìlú ẹ wá ń kan fìdílé ètò látẹnu ọmọ yín ọ̀rẹ́ yín ọmọ Olúkà pèdè má má pè tàná bó ti yá ẹ jẹ́ ká jọ mọ̀ ó yá. ètò bàbá ètò ló sì gorí afẹ́fẹ́ Ọmọlúkà Great TV ká jọ gbọ́. kékun kó lọ́rùn fún ẹni o. informative program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 sọ fàlejò. a máa gbà ó ó di dandan. kí adùn kó gbọ́ kó lọ kó bẹ̀. a máa gbà ó ó di dandan. bí ẹ fẹ́ bí ẹ kàn fẹ́. a máa gbà ó ó dandan. Yorùbá nation ó máa dúró. a máa gbà ó ó dandan. láṣẹ Elédùmarè. a máa gbà ó ó dandan. a máa gbà ó mo a máa gbà ó ó dandan. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olóríire ọmọ yorùbá nílé lóko láìlọ́dẹ ìdíje tí mo mọ̀ káàkiri àgbà ńlá ayé mo kí yín lọ́mọdé lọ́mọdé mo kí yín lágbàlagbà mo kí yín lọ́kùnrin lóbìnrin mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ mi àtẹ̀yìn tẹ̀ tí ẹ̀ tún fẹ́ mi gan gbogbo yín ni mo kí o ẹ kú dédé àsìkò yìí ọmọlúkà yín tún rèé o àpèlùmọ́pẹ̀tà náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ ẹ tún súnmọ́ bí ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan ká tún jọ fi ọ̀rọ̀ jomi tó ru ọ̀rọ̀ ṣé yorùbá kúkú bọ̀ ó ní kokoko báyìí láàrán fàdí tí kokokokokoko láàrán fàdí tí a máa rán fàyẹn kokoko ní káwọn adití àgbààgbà tí wọn ò retí gbọ́rọ̀ mọ́ títí tí wọ́n á fi gbọ́ ọ a máa rán kokoko ní. ẹ jẹ́ kí n kí yín lẹ́ẹ̀kan sí pé a kú bó ṣe ń lọ a kú iṣẹ́ ìlú gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá gbogbo yín la kí ẹ wá jẹ́ kí n fi àsìkò yìí kí n fi lọ sọ́dọ̀ bàbá wa Professor Banji Akíntóyè mú kí wọ́n pé wọ́n kábọ̀ ìwọ̀nba ẹni tí ẹ̀ ń wò wá lórí ètò ẹ darapọ̀ mọ́ wa lórí Facebook lórí YouTube lórí TikTok ẹ darapọ̀ ẹ bá wa pín ètò yìí ẹ ṣí ẹ ẹ jẹ́ kó rìn torí pé kí ni a rí ẹ̀kọ́ kan tàbí méjì tàbí mẹ́ta tá a máa kọ́ nínú gbogbo nǹkan tí à ń sọ ẹ jẹ́ ká wá kọjá sí ibi tá à ń lọ gangan lénìí àkọlé yẹn mo kọ wípé àwọn Fúlàní Caliphate wọ́n fẹ́ fi ogun oúnjẹ ja ìran ọmọ Yorùbá àbẹ́ẹ̀gbọ́ wọ́n fẹ́ fi ogun oúnjẹ wọ́n fẹ́ fi ja ọmọ Yorùbá ṣé ẹ dẹ̀ rí kíní kan wà tí gbogbo wa dá àwọn understand tí a bá ti fura Yorùbá ló pòwe ó ní pánsá ò fura pánsá jáná agbọ́n ò fura ó kọ̀ kò lóyin ọ̀bọ ò fura wọ́n ní kò dèèyàn àìfura àwa ọmọ Yorùbá àfàìmọ̀ ni ò ní fi ìyà jẹ ìran ọmọ Yorùbá mo dẹ̀ ń kígbe lójoojúmọ́ mo ń tẹnumọ́ ní gbogbo gbà iṣẹ́ táwa gbà ni káwa jáde ká báwọn èèyàn sọ̀rọ̀ káwa jáde ká polongo fáwọn èèyàn pé ìyá ń jẹ ìran Yorùbá ẹ jẹ́ ká padà sílé ní gbàgbé iṣẹ́ nìyẹn Lawal Sodiq God bless you you are welcome Adéyẹmí Olóyèdé thank you God bless you mami Ewétúgà àdúpẹ́ lọ́wọ́ yẹn kábọ̀ sórí ètò ẹ má bínú tí nẹ́tíwọ́ọ̀kì yẹn bá ń ṣe ségesège ẹ ní bínú sí wa ó ń já lóra lọ́tún lósì ní ẹ ní bínú ẹ jẹ́ kí wá fi àsìkò yìí ká wá kọjá síbi tá a fẹ́ ti sọ̀rọ̀ gbọngbọngbọn àwọn fúlàní làwọn fẹ́ fogun oúnjẹ ja ìran yorùbá torí pé kí ni yorùbá gangan ló já wọn sí i pé ogun oúnjẹ ní agbára àwa yorùbá yẹn náà wá làwọn fẹ́ fogun oúnjẹ ja so that àwa kú ìran Yorùbá kú àwa reduce àwa reduce pátápátá. wọ́n á fogun yẹn jà wá débi pé ìran Yorùbá wá reduce in population àwa ní pọ̀ mọ́ ẹ that is why jẹ́ pé tó bá jẹ́ pé àwọn ẹ̀yà tó ní fúnra ni. gbogbo ọlọ́run tó bá jẹ́ pé ẹ̀yà tó ní ìfúnra ni ó yẹ kí ìran yorùbá ti fúnra tipẹ́tipẹ́ ká ti mọ̀ pé wípé kí ni wípé réètì tá a fi ń kú lásìkò yìí táwọn ọmọ yorùbá fi ń kú ṣé bá a ṣe ń kú tẹ́lẹ̀ nìyẹn àwọn bàbá wa àwọn ìyá wa wọ́n ń dàgbà wọ́n darúgbó ẹlòmíì á wọ one hundred and twenty years ẹlòmíì á lò one hundred and thirty years lórí ilẹ̀ èèpẹ̀ ẹlòmíì á lò one hundred and forty years láyé kó tó di kó dágbére ìdí ni wípé ohun táwa fúnra wa ń gbìn òun là ń jẹ ó dẹ̀ ń ṣiṣẹ́ iṣẹ́ iṣẹ́ onílàádà ó ń ṣe é lágọ̀ọ́ ara wa àkúlọ kò sí pé yàn ń kú lọ́mọdé ẹni bá kú lọ́mọdé ó yàn bẹ́ẹ̀ ni láti kú lọ́mọdé kì í ṣe pé wọ́n á yan ikú yẹn fún pé àtúntò bá kú lọ́mọdé ṣùgbọ́n ẹ wá fi ayé ìgbà yẹn ẹ fi wí ayé tá a wà ń sìn kẹ́ ẹ gbé méjèèjì yẹ̀ wò kẹ́ ẹ wo méjèèjì síra wípé ǹjẹ́ ikú tó ń pa àwọn èèyàn lásìkò yìí ṣé bó ṣe ń pa àwọn bàbá wa àwọn ìyá wa nígbà yẹn nìyẹn táwọn fúnra wọn ń ṣe oúnjẹ tí wọ́n ń jẹ. àwọn fúlàní sọ pé ní ilẹ̀ yorùbá ẹ ẹ̀ nílé soko gbogbo nǹkan tó bá fẹ́ fi gbógun tì yín làwọn fi máa gbógun tì yín ẹni bank of uh, bank of agric bank of industry bank of agric náà gbé kalẹ̀ láti máa yáwọn èèyàn lówó láti lọ fi ṣiṣẹ́ oko iṣẹ́ àgbẹ̀ láti ọdún bọ́dún àwọn ọmọ Fúlàní ló ń ṣe chairman ibẹ̀ àwọn ló ń ṣe CMD chief managing director chief director general or whatever tọmọ Yorùbá bá lọ síbẹ̀ tó ní ẹ yá mi lówó mo fẹ́ fi ṣoko wọn ò ní fún wọn dìnnà yẹn ọmọ yorùbá yẹn para para tó bá rí kó níjẹ̀lú ìwé tí wọn ò lè dínà yẹn at the end of the day wọn á fún ní fifty thousand tàbí kán fún ní hundred thousand. the same bank of agric wọn á gbé one hundred million five hundred million one billion wọn á lọ gbé fáwọn èèyàn ní north gbé ẹgbàá ẹ lọ fi ṣoko billions ní ọ̀hún tọmọ yorùbá bá dẹ̀ béèrè wọn ò ní jẹ́ fún un ọ̀nà kan tí wọ́n fi ń gbà tó fẹ́ fi implement pé kò sí nǹkan tó ń jẹ́ oúnjẹ nílẹ̀ Yorùbá ṣé bí tí wọ́n bá ń gba owó yẹn tẹ́ bá lóònù wọn tán rí gbà as a loan wọ́n kọjá sínú pápá wọ́n ṣoko wọ́n dá oko lọ e, e, èrè oko á jáde wọ́n á tà á àwọn èèyàn aró oúnjẹ jẹ. Mary Olóyèdé God bless you my mummy ẹ bá mi pín programu yìí. ẹ lọ bá mi pín prógrámù yìí mo ní fídíò kan tí mo máa play fún yín lónìí ẹni tó sẹ́ndẹ̀ ṣe mo ní ó ní if you are not if you are not annoyed if you are not aggressive if you are not this watching this video that is not where i'm going máa play fídíò yẹn fún yín ẹ wá gbọ́ bank of agric wọ́n á mú gbogbo owó tó bá ń deposit síbẹ̀ wọ́n budget síbẹ̀ wọ́n á fún àwọn north wọn ò ní fún ẹ̀yin ọmọ Yorùbá pé kẹ́ ẹ fi ṣòkò bank of industry wà bẹ́ẹ̀ téèyàn ti lè yá owó láti fi ṣòwò kéékèèké wọn ò ní fún ẹ̀yin ọmọ Yorùbá torí pé ẹni tó dó lórí wọn ọmọ Fúlàní ni wọ́n gbé wọ́n gbé fáwọn ọmọ Fúlàní wọ́n ní ká gbà àwọn máa lò ó wọ́n máa fi ṣòkò ẹ̀yin dẹ̀ ń dá oko yẹn níwọ̀nba tágbára yín gbé níbí àwọn Fúlàní á ba inú oko yẹn lọ wọ́n dá màlúù wọ wọ́n á jẹ oko yẹn wọ́n á jẹun wọ́n ní kò sí tó jẹ bẹ́ẹ̀ pé ẹlẹ́ẹ̀fẹ́ dákun ẹ̀fẹ́ ní freedom lórí oúnjẹ ẹ̀ lè ní. wọ́n bà mí lọ́kàn jẹ́ ní gbogbo ìgbà báwọn àgbààgbà wa ò ṣe rí nǹkan tó burú nínú eléyìí. bí àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá bí kábíyèsí wa Ọ̀jájá bí kábíyèsí Awújalè bí kábíyèsí Aláké ilẹ̀ Ẹ̀gbá ọba Ẹlẹ́kọ̀ọ́ ọ̀fẹ̀kọ́ kábíyèsí Ègúyàdó kábíyèsí Déjì ìlú Àkúrẹ́ kábíyèsí atáọjà òṣogbo kábíyèsí ọwá òbòkun kábíyèsí gbogbo àwọn ọba aládé aláàfin ilẹ̀ ọ̀yọ́ bí gbogbo wọn bí wọn ò ṣe rí nǹkan tó burú nínú eléyìí bí àwọn àgbààgbà tí ò kì í ṣe ọba nílẹ̀ yorùbá àwọn àgbààgbà olórí ẹlẹ́sìn bí adébóyè bí oyèdèpọ bí kúmúyì bí olúkọ̀yà àti aṣímọlówó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí gbogbo wọn ò ṣe rí àṣìṣe tàbí tó kù díẹ̀ káàtó nínú ìwà bí eléyìí ó jẹ́ nǹkan tó ń bani lọ́kàn jẹ́. ẹ̀yin ọmọ Yorùbá bí àwọn àgbààgbà bíi bàbá Afẹ́ Babalọ́lá Fẹ́mi Fálànà Wọlé Ọlánipẹ̀kun Délé Mọ̀mọ́dù yẹ́s Délé Fárọ́tìmí àtàwọn àgbààgbà àti bàbá Adébáyọ̀ àti bàbá Ayọ̀ Adébánjọ àti bàbá Fásọ̀rántì àtàwọn tí ò sọ̀rọ̀ tì gbogbo wọn pátápátá bí wọn ò ṣe rí nǹkan burúkú nínú eléyìí wípé fúlàní fogun ó ìjà iná yorùbá bí wọn ò ṣe rí ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún wa. ẹ bá wọjọ́ orí mi i am still a young guy ṣùgbọ́n bí mo ṣe kéré mọ́ mo sì dàgbà bá ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tí ìran yorùbá ń gbìn mo ṣe dàgbà yìí pé kò sí oúnjẹ tá à ń kó wá láti north ilẹ̀ yorùbá náà ti ń gbin gbogbo ẹ̀ ilẹ̀ yorùbá náà ti ń gbin tòmátò ilẹ̀ yorùbá náà ti ń gbin ata ilẹ̀ yorùbá náà ti ń gbin ìgbá ilẹ̀ yorùbá náà ti ń gbin ilá ilẹ̀ yorùbá náà ti ń gbin ẹ̀wà ilẹ̀ yorùbá náà ti ń gbin iṣu ilẹ̀ yorùbá náà ti ń gbin gbogbo nǹkan tá à ń jẹ èmi sì sọmọdé tí mo bá gbogbo bá ṣe bó ṣe ń lọ mú oko tí wọ́n lọ wa ìrè oko wá tí wọ́n wa iṣu wá oríṣiríṣi iṣu ní ilẹ̀ Yorùbá iṣu pupa iṣu àlọ̀ iṣu ewùrà oríṣi different iṣu ní ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ìyẹn àgbààgbà tí mo dárúkọ ẹ̀ẹ̀rí aburú nínú ẹ̀ bí gbogbo ẹ̀ ṣe lọ ìdọ̀ extinction bí gbogbo ẹ̀ ṣe dùn nǹkan ìtàn bó ṣe dá nǹkan ìtàn bó ṣe dá nǹkan àná fúlàní ò bá gbóúnjẹ wá fáwa àní lè jẹun ẹ aburú nínú ẹ rárá àti rárá. ẹ wá wò ó tẹ̀yìn àgbààgbà ò bá mọ̀ ipe intentionally wọ́n mọ̀ọ́mọ̀ ń sọ pé ẹ lọ ba oko tó bá ń dá ẹ lọ ba oko yẹn jẹ́ wọ́n bá dẹ̀ fẹ́ gbóúnjẹ wá fún wa wọ́n á tún oúnjẹ wọ́n á ṣe gbogbo ẹ̀ wọ́n wá tà fún wa ní ọ̀wọ́n gógó tó bá tún wá tà fún wa ní ọ̀wọ́n gógó èyí tó tún pọ̀ nínú oúnjẹ yẹn wọ́n á ti poison ẹ̀ wọ́n poison ẹ̀ ẹ wàá máa gba oúnjẹ ọ̀hún ẹ̀ tún fowó yín ra ikú Yorùbá ẹ wàá máa jẹ ẹ máa kú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ níṣẹ́ ni ò kankan tí Yorùbá tí Yorùbá lè dá ṣe lẹ́nìí nílẹ̀ Yorùbá láì sí pé Fúlàní fún wọn tó supply wọn Yorùbá ò lè dá ata gbìn a lè dá tòmátò gbìn ìgbà lásán tá à ń jẹ a lè dá gbìn ẹ̀wà iṣu bí wọn ò kó wá láti north Yorùbá ò jẹun eléyìí bani lọ́kàn jẹ́ Yorùbá sọ wípé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa àwa la níṣẹ́ ọ̀gbìn fúlàní ò nílẹ̀ pápá lásán ni ọ̀dọ́ wọn tó lóyìnbó pè ní desert mo wà lọ́dọ̀ àbúrò mi kan lẹ́nu mo wá rí inú ní ṣọ́ọ̀bù ẹ̀ mo wá rí ẹ̀wà ó wù síbẹ̀ á mo níṣe bẹ́ẹ̀ wà ní àbí pòtẹ́tò ó ní ẹ̀wà ní oníṣèlú ìdámọ̀ ni mo ní ìtẹ̀wọ́ ó lẹ́wà ni ó níbi tóun ti àwọn ẹwà tóun kọ́ máa ń ṣà tóun bá ti ṣà tóun rí pé lè yóò dámọ́ tóun kó dànù síbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títí ẹ̀gbẹ́ gọ́tà ó dẹ̀ júdà síbẹ̀ ẹ̀wà yẹn hù lẹ́ni nílẹ̀ Yorùbá ẹ ẹ̀yin tẹ́ ẹ̀ wò mí mo ń fi àsìkò yìí rọ̀ yín mi ìjọ wo ni Yorùbá fẹ́ ṣe léyìí dà Fúlàní sísì àti kó jẹ wá fún wa láàárín ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì gbogbo ìran yorùbá ló change ẹ lọ wo tó ń ṣẹlẹ̀ láàrin ìlú tó bá tó bá rí ata tí wọ́n lé ní one thousand kò fún ọwọ́ mi ẹ ti fúnra ní tẹ ẹ jóbìnrin ẹ mọ tí mò ń sọ you can attest to this ata hundred and eh, one thousand naira kò tó bẹ́ẹ̀ ṣe fẹ́yàn kan ṣoṣo ẹ jọ kí ló ṣẹlẹ̀ sí ilẹ̀ wa ẹ̀wà mo máa ń sọ ọ nígbà táwa wà ń kékeré tó bá ti gbin ẹ̀wà nínú oko wọn á ní ká lọ ká ẹ̀wà wá tá a máa ṣe jẹ ẹ̀wà yẹn wọn kò ní gbẹ á sì wà ní tútù á lọ já pẹ̀lú òun àti èpo ẹ̀ á jáde àsábọ́ abọ́ á kú àgbéwálé wọn wá gé sí wẹ́wẹ́ gé sí wẹ́wẹ́ gé sí wọn á sè lórí iná wọn pátá sí àtẹ̀pó à ń ó ń ṣara lórí ara wa dán because a lot of a lot of nutritions ló vitamins fibers proteins gbogbo ẹ̀ ló sodo sí inú àwọn nǹkan tá à ń jẹun yẹn toró jẹ ní oúnjẹ organic oúnjẹ ní wọn ò fi fertilizer yìí gbé àwọn bàbá ńlá wa ò mọ pè ní fertilizer ẹ pín programu iṣẹ́ Mary Olóyèdé bá mi pín ah bàbá wọn ò mọ fertilizer àwọn ni wọ́n ń kúrara wọn tí wọ́n lọ ṣe iṣẹ́ oko wọ́n á roko sí wọ́n á gbìn á dẹ̀ wù ìlàwù ìlà màámi ọmọlára kù yìí God bless you ẹ má bínú nẹ́tíwọ̀kì ló sọ mí di ará òkè ọ̀hún wọ́n á gbin ilá àwọn ọmọ yẹn á ká ilá wọ́n bá ti ń ṣe iṣu wọ́n tẹ iṣu wọ́n ilá wọ́n á tẹ̀ fi iṣu á fi kó ilá yẹn á fi kó jẹ wọn á tẹ ìgbà á fi iṣu á fi kó ìgbà jẹ ara wa ń àwọn bàbá yẹn ń dàgbà bàbá tó bí bàbá mi ninety six years ni bàbá yẹn kó tó kú bàbá tó bí bàbá tèmi ninety six years bàbá tó bí ìyá mi ni ò dàgbà tó kó tó di pé lọ bàbá tó bí ìyá mi is around seventy six years nígbà tó kú ó nìkan ni ò dàgbà tó ọlá pé iṣẹ́ ológun tó dẹ̀ lọ ṣe tó ti ṣẹ̀ sí lára ló jẹ́ kó tètè kú ìyá tó bí ìyá mi ọdún bíi mẹ́ta sẹ́yìn àbí mẹ́rin sẹ́yìn ló ṣaláìsí màmá yẹn lé ní one hundred years kó tó kú ìyá tó bí bàbá mi ninety something years lòun náà kó tó lọ all those people kí ló dé tí wọ́n fi pẹ́ láyé wọn ò lo mákú mọ́ kò sẹ́ni tí ò ní kú ohun tí wọ́n ń jẹ ló ṣara wọn láǹfààní wọn ò ní diabetes wọn ò ní cancer wọn ò láìsàn wọ́n dẹ̀ ń gbélé ayé wọ́n ń rìn wọ́n ń yan panda wọ́n ń ṣe ìyá ìyá mi kó tó kú at the age of hundred mama yẹn á mú ọkọ ó sì máa roko hundred years. tí Yorùbá bá wà tọ́lọ́run fi gbogbo nǹkan tó fi kẹ́ wa kí ló dé tí àwọn ọ̀tá kan dẹ̀ gbàtẹ̀yìn tó dẹ̀ fìyà jẹ Yorùbá ẹ̀yìn àgbàgbà ẹ̀ẹ́dẹ̀rí aburú nínú ẹ̀. Fúlàní caliphate wọ́n ní àwọn fẹ́ reduce population Yorùbá káwọn tó wage war against wa káwọn tó occupy ilẹ̀ tí Allah tó fi jogún fún bàbá ńlá bàbá wọn àbẹ́ ẹ̀gbọ́n ni mò ń sọ fún yín lẹ́nu ní kẹ́ẹ̀lẹ́ mọ̀ they want to reduce the population of Yoruba people before they wage war against the Yorubas before they occupy the land that Allah has given to their forefathers that they want to reclaim it wọ́n ní ilẹ̀ yorùbá pátápátá pé ọlọ́run àlá ló jogún ẹ̀ fún bàbá ńlá bàbá wọn báwọn dẹ̀ fẹ́ gbà padà lọ́wọ́ yorùbá. ẹ̀yin lè jókòó àṣàgbà kẹ́ sọ pé rọ́bìṣì lẹ́ ń sọ but don't try the Fulani. don't try the caliphate torí pé kí ni àwọn alágbára tó wà lẹ́yìn wọn ó ju ẹ̀yin fúnra yín lọ ó ju gbogbo dẹ́gbẹ́kẹ̀lé lọ the powerful people behind them ó ju gbogbo ń tẹ́ ẹ gbẹ́kẹ̀lé ẹ̀yin lẹ fojú mọ̀ wọ́n pé kò ṣeé ṣe ṣé wọ́n lè balẹ̀ wa ni kò ṣeé ṣe ṣé wọ́n lè balẹ̀ yín wọ́n gba ìlọrin mọ́ yín lọ́wọ́ kò sí ń tẹ́ ẹ ṣe lé lórí wọ́n dẹ̀ ń sọ fún yín ni kò sí ń tẹ́ ẹ máa ṣe àfi tẹ́ ẹ bá rẹ́dì láti jagun ká wọnú àfi súlùkàmàrí ká nà lọ́rẹ́ ká jalẹ́gba ká lè kúrò ní pálásì ẹ̀ kó kúrò ní balance tó lóun wà nílọrin yẹn ibẹ̀ òun ṣe ilé ibẹ̀ òun ṣe àyè ẹ̀ ká lè padà sí Sokoto àfi tẹ́ ẹ bá rẹ́dì ẹ̀tọ́ ọmọ Yorùbá lẹ́fi lè rí Ìlọrin gbà padà láì sí bẹ́ẹ̀ ẹ lè rí gbà wọ́n gbà mọ́ yín lọ́wọ́ gbé nìyẹn òtítọ́ ọ̀rọ̀ a máa dàbí ọmọ ìyá àsọkúsọ ni wọ́n láwọn fẹ́ fi ogun ebi jà wá wọ́n dẹ̀ wọn ò fún wa ní wọn ò jẹ́ ká róko ṣe ẹ wo fídíò yìí ẹ̀yin ọmọ Yorùbá màmá tó bàbá kan kọ́ jáde ó ní ó ní ó ní wọ́n fi nǹkan jẹ oko wa ní ẹ kọ́kọ́ wo eléyìí náà. ẹ wo oko tí wọ́n wà yìí o ẹ wo tí wọ́n gbìyànjú àti ní oko tí wọ́n ti wá ẹ wo dáadáa tẹ́ bá wo bẹ̀ ẹ rí i pé oko yìí ò kì í ṣe kékeré ẹ wo dáadáa tí wọ́n fi tí wọ́n fi màlúù jẹ yìí ẹ wo dáadáa ṣé ẹ ń wò ẹ wo ẹ̀gẹ́ níbẹ̀ ṣé ẹ rí nẹ́tíwọ̀kì yẹn ṣe ségesège ẹ má bínú. àtúwò eléyìí o. ẹ eléyìí o ẹ wò ó. tẹ́ ẹ bá wo incident tó ṣẹlẹ̀ níbí ẹ rí i pé wọ́n wà pẹ̀lú ìbọn wọ́n dẹ̀ sọ fẹ́ni tó ní oko pé kó máa rẹ́ oko yẹn kó máa rẹ́ kó máa rẹ́ gbogbo àgbàdo tó gbìn yìí kó máa gbé kó máa lù wọ́n jẹ ṣé rí wọn pé wọ́n gbé ìbọn dání. ṣé ẹ rí pé wọ́n dání. wọ́n máa tú òun dáadáa ń sìn ẹ́rì. c'est le traitement qu'il faut. ẹ wo wàhálà sẹ́ni yìí ṣe ṣé ẹni tó wọ́n gbẹ̀mọ̀ dání ẹ wo wàhálà tí ẹni tó lóko yìí ṣe kó tó rí oko ìjà bọ́ọ̀bù lè bí òṣèlú jà báwo ni ìlò òde ní ìjà Yorùbá ẹ̀rí ẹ̀gbẹ́ ẹlẹ́gbẹ́ àgbàdo alágbàdo ẹ̀rí ó lójúmọ́ rí. C'est bon? On va dire une minute quoi. Bámi Ògúnsọ̀, God bless you. Bámi tẹ̀, bámi tẹ̀, bámi tẹ̀. Ẹ bá mi láìsí program ẹ̀jẹ̀ wo mi TikTok, God bless you ẹ̀yin tẹ́ ń wò wá nílé ìjọba àti ẹ̀. ṣe bẹ́ẹ̀ yìí fúnra ara yín fojú yín rí tó ṣẹlẹ̀ nígbà téèyàn ṣe gbogbo wàhálà tó gbin oko tó yìí tí wọ́n lọ bẹ̀ tí wọ́n bẹ̀ sí ní ilẹ̀ fún màmí ìjẹ̀lẹ̀ báwo ni ìyẹn ò ṣe ní mú nílẹ̀ yorùbá báwo lè bí ò ṣe ní pa wá báwo lè ṣe expect mi kí n rí irú eléyìí kí n dẹ̀ kọjá sóko kí ni mo fẹ́ lọ sóko this is the reason tọ̀pọ̀lọpọ̀ ọmọ yorùbá fi ń sá fún iṣẹ́ oko mo nífẹ̀ẹ́ iṣẹ́ oko kọjá kí là ń sọ yìí ṣùgbọ́n ṣé màá lọ ṣe làálàá màá ṣe wàhálà màá ṣoko tán fúlàní àwa kó màá lù wọ́n bẹ̀ wọ́n á jẹ lájẹun ẹ how do you expect me to be happy with that kò lè dẹ́rù kò lè kọ́ńfínẹ́ǹtì fún mi ibo lẹ fẹ́ kí irú ẹni tó lóko yẹn ibo ló ti fẹ́ lọ bẹ̀rẹ̀ ibo ni kò ti bẹ̀rẹ̀ àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá ẹ̀ẹ́dẹ̀ rí aburú sí ogun oúnjẹ tí Fúlàní fi ń jà wá bọ́mọ Yorùbá bá lọ sí bank of agric tán nìkan fún wọn lówó wọn ò ní lówó yẹn fún wọn wọn ò ní fún wọn ṣùgbọ́n tí Fúlàní bá lọ bẹ̀ wọ́n gbówó fún kó lọ fi ṣoko ẹni tó ń ṣe aláàárù nílẹ̀ Yorùbá Fúlàní tó ń ṣe aláàárù nílẹ̀ Yorùbá á tábù padà sílùú ẹ̀ wọ́n gbówó fún á lọ ṣoko lọ́hùn tó bá ti ṣoko yẹn á mójútó á ṣe ń gbò bá pẹ́ àtúpadà wá bí ẹ̀yin dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ń wòran Yorùbá kò jọ wá lójú oúnjẹ tó dẹ̀ ń kó wá fáwa ń bí wọ́n ń pọ́ìsì ẹ̀ wá fún wa ẹ̀ mọ̀ wọ́n pọ́ìsì tòmátò yín wọ́n pọ́ìsì ẹ̀wà yín wọ́n pọ́ìsì ọ̀fadà wọ́n pọ́ìsì wọ́n pọ́ìsì àlùbọ́sà everything lọ́pọ̀ wa gbogbo ẹ̀ ni wọ́n pọ́ìsì pẹ̀lú àwọn kẹ́míkà burúkú tí ò dáa nínú àgọ́ ara bẹ́ẹ̀ bá ṣe ń jẹ́ lẹ̀ ń kú sí díẹ̀díẹ̀ ìsìn ilẹ̀ máa yọ ọmọ Yorùbá tó kú at sixty at forty at fifty wọ́n tún máa ṣe yorùbá tún celebrate ẹ̀ ọmọ forty years kú nílẹ̀ yorùbá yorùbá ń ṣe pàtí ẹ̀ ibi tó tún burú sí dìwù nọ́mbà àjẹ́ rẹ̀ máa fi mọ́ wọn lájẹ́ ló pàjẹ́ ah, àwọn pàràwọ̀ ọmọ yẹn wọ́n padà àfìgbà kan pa lọ́sàn-án gangan ẹ lọ ṣe ìwádìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń kú ìwọ̀sán gangan yìí ló jẹ́ wípé wọ́n ti ní àrùn kan tó ń bá wọn fúnra nímú tí ẹ̀yin ò dẹ̀ mọ̀ táwọn fúnra wọn gan ò mọ̀ pé àwọn ń gbé wàhálà kiri ìmí wọn ti ní kánsà ṣùgbọ́n sẹ́ni tí ò lọ diagnose ara ẹ̀ tí ò mọ tó ń ṣe ó ṣàmọ̀ pé òun ṣàìsàn aláyé ni àjẹ́ ni a lọ sọ́dọ̀ dókítà dókítà tó lọ ọ̀dọ̀ ẹ̀ ṣó láwọn machine tí wọ́n lè fi diagnose ẹ̀ tí wọ́n fi mọ̀ yìí pé kánsà ló ó dẹ̀ ń báyìí at the end of the day ikú apá at the age of forty something Ah, wọ́n ní àfìgbà tí wọ́n para wọ ọmọ ìdá o àfìgbà tí wọ́n pa ó tí wọ́n dáwọ́ gbogbo ẹ̀ ìtẹ́fẹ́ máa pariwo kiri nìyí ǹjẹ́ yìí ǹjẹ́ ẹ mọ irú àìsàn tó ti gbé sára nígbà tó ọmọ thirty years ọmọ thirty five years tó ti ní diabetes ṣẹ́yìn mọ ibi tó ti kàn dákú ẹ̀ tí ẹ mọ ibi tó ti kan àgbákò ẹ hospital mélòó ni qualified doctors wà níbi tó ti máa wù ẹ dáadáa tá diagnose ẹ tá mọ̀ pé irú àìsàn báyìí ló bá ẹ fínra how many ẹ sọ fún mi even the state hospital tó jẹ́ ti state tó jẹ́ ti state government wọn ò ní doctor gbogbo àwọn doctor ti sá lọ. I was I was at the state hospital tí mo mú èèyàn mi kan lọ bẹ́ẹ̀ E, etí ń dùn etí ó dùn ẹni yẹn wọ́n wá la máa lọ rí ẹǹtì wọ́n ní àwọn tó ń tọ́jú etí imú àti gògóńgò wọ́n láwọn la máa rí àwa lọ sí hospital wọ́n wọn ò ní ẹǹtì sílẹ̀ pé every wednesday ni ẹni yẹn ni dọ ẹni tán ní máa ń wá every wednesday ni end specialist ló máa wá sí state hospital Ondo state hospital ni mo sọ wọ́n ní every every Wednesday that is to tell you pé kì í tún ṣàwọn gan lónìí wọ́n lọ háyà doctor yẹn wá ní hour in a week as a consultant àwọn tó bá yẹ kó àtẹ́yìn sí àtẹ́yìn sí wọn. How many hospitals only competent and qualified doctors? Débi tí wọ́n ti diagnose yẹ tí wọ́n fi mọ̀ yín pé this is the disease or the sickness you are battling with with ẹ ẹ rí mi fúlàní afẹ́gbẹ́wà wá fún da formalin wọ́n fi mísì ẹ̀wà yẹn wọ́n gbé wá fún yín ẹ̀yin lè má mọ̀ ṣùgbọ́n àṣírí yẹn ń wa gbogbo ẹ̀ là ń rí fi formalin wọ́n á fi preserve ẹ̀wà wọ́n gbé wá fún yín tẹ́ ẹ bá lérò yìí pé àwọn tó fi formalin preserve ẹ̀wà pé wọn ò mọ̀ there are professors among them there are scientists among them Ti wọ́n mọ̀ a nínú wọn tó jẹ́ kó dìdí kọ́ṣẹ́ àgbẹ̀ wọ́n máa ń dápè ní formalin formalin tí èèyàn bá dúró lòrò bí eléyìí kó jòkó bí mo ṣe jòkó yìí tẹ́ ẹ bá tẹ ten milligram formalin ẹ lọ béèrè ten milligram ẹ tẹ́ ẹ bá fà sínú syringe tẹ́ ẹ tẹ́ bọ èèyàn nínú nínú veins ẹ tẹ́ ẹ gbà sí nígbà tẹ́ fẹ́ gba injection sí nínú veins ẹnìyẹn ò lè lo ten minutes tó fi máa kúrò láyé wọ́n fi formalin preserve òkú ni òun náà máa fi nẹ̀ báàmù àwọn òkú tó kú òfin kẹ̀ formalin ó máa gbẹ gbogbo nǹkan tó wà nínú òkú tó kú bá ti kú tó bá ti gbà sí gbogbo nǹkan tó wà níbẹ̀ á dìrẹ̀nẹ̀ á gbẹ ẹ̀jẹ̀ ìfun á gbẹ gbogbo ẹ̀ àwọn iṣẹ́ táwọn formalin yẹn ṣe nìyẹn to preserve òkú dead òkú wọ́n dẹ̀ fi mísì oúnjẹ tí wọ́n ń gbé wá fáwa ẹ̀yin náà ń jẹ́ inú yín dùn ẹ̀ wá ń kú léwe ọmọ fifty years á kú wàá rọ ọmọ fifty years nílẹ̀ Yorùbá bó ṣe máa máa tẹ̀ rèé tá máa tẹ̀ rèé tá ti darúgbó ọ̀sán gangan ẹ̀ ní sọ yín pé this truly is fifty years old ẹ̀ dẹ̀ rọ́mọ the same ọmọ fifty years tó lọ sí Amẹ́ríkà tàbí Canada a máa bọ̀ lé dàbí ọmọ thirty two years wọ́n wá máa wọ́n dàgbà bọ̀dá yìí mo sì jù àwé yìí mo jù lọ at least I am fifty four years bọ̀bọ̀ yìí ò tí ì ju ọmọ thirty nine lọ àbí kì í ṣe láre rèé ni láre kọ́ nìyí ni láre òun náà wá dá ẹ ọ̀dà ẹ ṣá wá máa wọ́n dà because lamẹ́ríkà tí wọ́n wà lọ́hùn-ún wọn ò kì í fi formalin preserve ẹ̀wà táwọn ń jẹ bẹ́ẹ̀ wọn ò kí ń fi ikú òjijì wọn ò kí ń fi pírísàbù oúnjẹ fún wọn jẹ níbẹ̀ bọ́ nítorí pé àwọn fúlàní sọ pé wọ́n máa ta yín sẹ́yìn wọ́n fẹ́ reduce population yín they preserve they mix àwọn poisonous poisonous chemicals wọ́n mix ẹ̀ pẹ̀lú àwọn oúnjẹ tó fẹ́ kó wá fún yín ẹ̀yin dẹ̀ tó kọ́ ẹ fẹ̀yìn tì ẹ̀ ń ṣe jẹ inú yín ń dùn ibi táwọn míì jẹ tó wọ́ọ̀sì lẹ́kọ̀ọ́ tún ní fọ ẹ̀wà á kàn mú ẹ̀wà yẹn á dà sómi bẹ́ẹ̀ á dẹ̀ ṣe é tẹ́ ẹ bá bọ́ ẹ̀wà tẹ́ ẹ fẹ́ fi ṣe mọ́ínmọ́ín tẹ́ ẹ bá bọ́ ẹ̀yìn ẹ̀ ó máa tún dínkù nínú ikú tó yẹ kó tètè pa ṣùgbọ́n mo tún garanti yín pẹ̀lú findings táwọn onímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ṣe wọ́n sọ wípé tẹni tó bá bọ́ ẹ̀wà kó tó jẹ́ adùn àti àǹfààní tó wà lára ẹ̀wà yẹn ló bó dànù ẹ̀wà tí wọn ò bó dànù tó ní èpo lára òun ló dáa tó ṣiṣẹ́ lára jù ṣùgbọ́n bàbá tún ti bó dànù torí kí kẹ́míkà má pa ẹ́ àǹfààní wo ló wà nú ẹ̀ mọ́ èmi bá fẹ́ fi ẹ̀wà ṣe mọ́ẹ́mọ́ mo máa ń sọ fún ìyàwó mi má bò ó rọra bá mi lọ pẹ̀lú èpo ṣùgbọ́n ta ló mọ déyàn ti gbé jẹ́ nílẹ̀ Yorùbá wí àràsà wa fúnra wa lè gbé ẹ̀wà yìí nílẹ̀ wa tá a bá gbé wa gbé màálù lọ sínú oko yẹn wá jẹ oko yẹn wá jẹun wá bà oko yẹn jẹ́ bàbá mi kan nítòsí ó ṣe oko sí ẹ̀gbẹ́ ilé tó ń gbé mo wá lọ bẹ̀ mo lọ kí wọn níjọ́ kan ó wá fi oko yẹn hàn mí kí n wo oko tó ń ṣe ó ṣe oko ẹ̀wà sẹ́gbẹ̀ẹ́ bí ó ṣe oko tòmátò sẹ́gbẹ̀ẹ́ bí ó ní ṣé mo rí oko tòmátò kékeré tó ń ṣe yìí ó lóun ti pa five hundred thousand lórí ẹ̀ just a plot of land babaláwo ni ó dẹ̀ gáìdì gbogbo ibẹ̀ ó kò sí ṣebí lẹ́tọ̀ ń gbé ni kò sí fúlàní tádédé wọ bí tálóò fẹ́ wá jẹ oko òun ibi yìí lòun dẹ̀ ń gbé. ẹ gbọ́ ó gbin ẹ̀wà sí ó bu ẹ̀wà wá fún mi pé kí n ṣe jẹ ẹ̀wà tó gbìn tó jẹ́ natural tí ò lo kẹ́míkà tí ò lo anything nígbìn don't let me deceive you anything artificial ikú ni lára tó bá ti fẹ́ gbin ẹ̀wà ń fún yín wọ́n da kẹ́míkà wọ́n á fi gbìn tó bá tún gbìn tán tán sa ibi tó ti fẹ́ sabẹ wọ́n tún da kẹ́míkà sínú ẹ̀ wọ́n láwọn ń pè ṣáàbù ẹ̀ wọ́n da kẹ́míkà sí wọ́n á tún gbé wá fún yín àádẹ́ jẹ́ the same thing ni wọ́n ṣe síṣu gbogbo iṣu gbígbẹ dẹ́ ẹ̀ rà ẹ̀ lọ kẹ́fì ẹ̀ fẹ́ lọ ra ṣe ní kẹ́fì ẹ fẹ́ lọ ra iṣu ní benue ẹ fẹ́ lọ ra ní zaria ẹ fẹ́ lọ ra ní mina ẹ fẹ́ lọ ra ní sokontogo gbogbo ẹ̀ pátá kẹ́míkà lẹ ń jẹ ikú tó pa wá díẹ̀ díẹ̀ díẹ̀. ẹni mi bá ń wò mí bí mo ṣe wà ó lè máa ro báà ah, lọ́mọlúkà ti fẹ́ máa múra fífi ara jẹkújẹ ọmọlà àtàwọn fúlàní tí mo ti jẹ olóṣọ mi darúgbò jọ̀wọ́ mo dáyé ṣé bẹ́ẹ̀ mi tiẹ̀ tí mo tún kì í dáa tí bá wo ẹlòmíì tẹ́mi fúnra mi mọ̀ yìí pé mo jù lọ ẹ̀rù á máa bà mí pé kí ló ń ṣẹlẹ̀ because wọ́n á ti darúgbó wọ́n dàbí bàbá mi wọ́n ti gbó kùjẹ́kùjẹ́ torí ìjẹkújẹ bí fúlàní bí wọn ò gbé tòmátò wá à jẹun bí wọn ò bá ta wá à ṣebẹ̀ bí wọn ò gbé kílẹ̀ pé ìgbà bí wọn ò gbé wá àjẹbá àjẹsú bí wọn ò gbé ilá bí wọn ò gbé wá àjẹun bí wọn ò gbé wà wá àjẹ bí wọn kó ráìsì wá àjẹ nísìnyí báyìí wọn ní ká má jẹ foreign ráìsì mọ́ pé ká má jẹ ráìsì nàìjíríà ráìsì nàìjíríà tán ní kẹ́ ẹ jẹ ráìsì àwọn nọ́ọ̀tì ni àwọn ló ń kó wá fún yín they are poisoning it torí wọ́n preserve ẹ pẹ̀lú àwọn tó ń ṣekú pa wá díẹ̀díẹ̀ all those chemicals ó ń pa àwọn cells nínú àgọ́ ara wa báwọn bàbá wa ò ṣe rí ìṣòro tàbí wàhálà nínú gbogbo eléyìí ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún wa let me tell you i am not a medical personnel but èmi máa ń tẹ̀ lọ́rọ̀ bàbá Awólọ́wọ̀ ó ní know something about everything and know everything about something mo mọ nǹkan tí mo mọ everything about ó yé mi dáadáa oníkàlùkù ló mọ tó mọ everything nípa ẹ̀ ṣùgbọ́n mo mọ something about everything kò sí aspect tí ẹ ti bí mí léèrè má dáhùn ẹ jẹ́ sáré bírífù yìí dẹ́ẹ̀ bá mọ tó pè ní cells ara ẹlòmíì máa ń ròyìn pé ìjọ́ tóun bá ti jẹ wà òun ṣèbó òun òkú báyìí ṣèbó òun ti fi òun ti ṣe báyìí òun dẹ̀ jẹ́ òun ò dẹ̀ kú òun sọ pé wàá kú kí ni ara wa yìí tó jẹ́ ká ń jẹ́ èèyàn òun ló ń pè ní cells táwọn òyìnbó ń pè ní cells nínú ara cells yẹn ló dúró bíi àwọn ọmọ ogun nínú ara wa cells wọ́n pera wọn sóríṣiríṣi ọ̀nà ní gbogbo ara wa láti irun orí tó fi dé èékánná ẹsẹ̀ wa ló comprises of cells òyìnbó dẹ̀ sọ wípé àwọn àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ètò ìlera wọ́n ní nínú ara wa yìí there are almost one trillion cells nínú ara àgbọ̀ bẹ́ẹ̀ ni àmọ́ bóyá bó ṣe jẹ́ one trillion cells gbogbo cells yẹn ló combine ló parapọ̀ tí wọ́n ń mú ojú tó gbogbo tó wà nínú àgọ́ ara wa tá a fi lè rìn tá a fi ń yan sẹ́ẹ̀sì kan ló mójútó ojú ẹ tó fi lè fi rí rẹ sẹ́ẹ̀sì kan ló jẹ́ kó ń gbọ̀ràn ló ń tẹ́kí ẹ etí yẹn tó fi ń ṣiṣẹ́ tó fi ń gbọ̀ràn ọjọ́ tí sẹ́ẹ̀sì tó mójútó etí ẹ tó jẹ́ bí ọmọ ogun tó ń ká ìdí etí yẹn ọjọ́ tí sẹ́ẹ̀sì ibẹ̀ tó bá ti kú ọjọ́ yẹn ló gbọ̀ràn mọ́ o tún gbọ̀ràn mọ́ sẹ́ẹ̀sì tó protect ojú ẹ ọjọ́ tó bá ti fẹ́ẹ̀lì tó ti ju tí àwọn ọ̀tá ti ju bọ́ǹbù sáàárín wọn tí wọ́n ti kú dànù ojú yẹn máa fọ́ o tún ti ríran mọ́ tàbí kó máa rí bàìbàì cells kan ló ń protect kidney yẹn cells kan ló ń protect heart yẹn cells kan ló ń protect ìfun ẹ̀dọ̀ kódà àwọn ẹ̀jẹ̀ tó wà nínú ara ẹ̀jẹ̀ yẹn gẹ́gẹ́ báwọn onímọ̀ ìjìnlẹ̀ ti sọ ó dàbí kóró ni ṣùgbọ́n tó bá dà jáde lójú tiwa ó di bí omi ni bí liquid ṣùgbọ́n ẹ̀jẹ̀ yẹn ó bí kóró ni tó bá gbé sínú microscope ó máa rí pẹlẹbẹ títí títí nínú ló kóra jọ pọ̀ tó dàbí omi yẹn gbogbo ẹ̀ pápátá ló ní cells tó ń gáìdì ẹ̀ ọjọ́ táwọn cells yẹn bá ti ń kú díẹ̀ tó ti ń kú díẹ̀ tó ń kú díẹ̀ ó jẹ ó jẹ díẹ̀ lẹ́ni bọ́ǹbù ló jẹ sínú ara ẹ̀ yẹn bọ́ǹbù tó jẹ sẹ́nu yẹn ó lè jẹ́ bí kídìnì ẹ̀ la á ju bọ́ǹbù síbẹ̀ gbòòrà nínú ten million soldiers ìyẹn àwọn cells tó guide kidney yẹn bíi eight million nínú wọn lè kú dànù á kú two àwọn two yẹn wá wá máa ṣiṣẹ́ agbára iṣẹ́ tó yẹ kéèyàn mẹ́wàá ṣe kéèyàn méjì péré wá ṣe wọ́n máa ṣiṣẹ́ agbára irú ẹ̀dá ìwà rí pé gbogbo sísẹ̀mù àwa máa gbó a máa darúgbó a máa ó torí pé àwọn toxins àwọn àwọn ìdọ̀tí àti eléyìí tó gba ẹnu wa wọlé tá a jẹ túù málà àti èyí tá a mí sínú àti èyí tá a pọwọ́ yí tó gba ẹnu wa àti èyí tó gba inú ihò tó wà nínú ara wa torí bẹ́ẹ̀ ṣe wo gbogbo ara ihò ihò wà ní gbogbo ẹ̀ pátápátá àwọn eléyìí náà pè ní toxin láti wọnú ara ẹ nígbà wo bá jẹ gbogbo ẹ àwa lọ máa àtàkì gbogbo cells tó wà nú ara ẹ rákùnrin mi kò tí ì ní ju ọmọ thirty years a ti ní prostate enlargement tó bá tọ̀ ìtọ̀ ẹ̀ máa kọjú sọ́nà òrìṣà ni ìkan lọ sífẹ̀ ìkan lọ sábà á pera wọn báyìí ọmọ twenty something years ọmọ thirty years cells tó ń protect the prostate ẹ̀ ó ti kú kò ṣiṣẹ́ mọ́ nítorí ìjẹkújẹ torí àwọn àwọn nǹkan burúkú burúkú tá à ń gbé sára torí àwọn poison tí fúlàní gbé wá wá jẹ nínú ata wàá jẹ nínú tòmátò wàá jẹ nínú ẹ̀wà wàá jẹ nínú ráìsì wàá jẹ nínú kìíní wàá jẹ nínú tọ̀hún gbogbo ẹ̀ pátápátá ó dẹ̀ ń pa àwọn sẹ́ẹ̀sì yẹn káwá máa reduce ìjọ tí sẹ́ẹ̀sì ara ẹ̀ bá ti tán tí ò sí kankan mọ́ ọjọ́ yẹn ni ikú dé ikú dé nìyẹn tàbí tó lọ jẹ́ pé sẹ́ẹ̀sì tó wà níbi háàtì ẹ̀ tó yẹ kó protect háàtì ẹ̀ háàtì tó jẹ́ pé òun ló pọ́ǹpù ẹ̀jẹ̀ jáde tó fi ń jẹ́ èèyàn tí sẹ́ẹ̀sì háàtì ẹ̀ tí wàhálà tí bọ́ọ̀bù bá ti lè débẹ̀ tó jù ọbẹ̀ tó pa wọ́n dànù heart yẹn bẹ̀rẹ̀ sí ní ní problem nìyẹn like joke like joke tí heart yẹn bá ti stop iṣẹ́ ikú dé nìyẹn. this is what we are talking about tẹ́ ẹ fi rí àwọn ọmọ Yorùbá tí ò ní ju fifty years ẹ̀ẹ́kàn rí wọ́n déédéé fòṣánlẹ̀ wọ́n dẹ̀ kú. kì í ṣe fọ́ọ̀tì wọn wọn ò lówó tí wọ́n máa fi diagnose ara wọn ni wọn ò lówó tí wọ́n fi wọnú hospital tí wọ́n fi test wọn tí wọ́n mọ ibi tí wàhálà wà nú ara wọn ni wàhálà dẹ̀ ti wà nú ara wọn ẹlòmíì kọ́nà náà yìí fún ẹ̀ ó ti níṣòro kò dẹ̀ mọ̀ ó dẹ̀ ń jẹun wíàlà tó bá jẹ́ wípé ó rówó tó ti lọ hospital fún check up tó ti test ẹ̀ tó dẹ̀ rí i pé kọ́nà yẹn ti ní problem ìfun yìí ti níṣòro wọ́n á ti fún láwọn nǹkan tó máa lò wọ́n á ti ṣàtúnṣe wọ́n á ti fún lówó tó máa fi ṣe àwọn nǹkan ìrìn wọ́n ti fún lóògùn láti lọ rà láti àtúnṣe tí gbogbo ẹ̀ tó ṣeé ṣe kó tún padà sípò ṣùgbọ́n torí pé òun fúnra ẹ̀ gan ò lówó tó fẹ́ẹ́ fi lọ sọ́sìtì fún ṣẹ́kọ̀ ṣẹ́ni tí ò jẹun dáadáa tí òun ló fẹ́ sọ pé òun lọ fún ṣẹ́kọ̀. at the end of the day wà á discover yìí pé a kàn déédéé kú àwọn ọmọ kékeré dẹ̀ ní bọ̀dá yẹn o kò dẹ̀ tí ì dàgbà o kò dẹ̀ tí ì gbó o kí ló wá ṣe kú pa <laughs> that is what you be thinking about ihun tó ń gbé gbọ́ nínú àgọ́ ara ẹ̀ kò lè sọ fún un yín kò mọ̀ òun fúnra ẹ̀ gan ó ṣàjèjì sí i. mo rọra oògùn kan níjẹta mo ra oògùn yẹn ní eighty thousand naira eighty thousand ok ẹni tí ò bá lówó tó lè fi ra àwọn oògùn yìí kọ́ ikú dé ikú dé ìhélà fún àwọn tó ní asthma tí wọ́n ń lò tí wọ́n tà ní two thousand five hundred ìhélà di sixteen thousand naira ó di nineteen thousand naira ìhélà ẹni tó wá ní asthma tó ti tó ti tó ti fẹ́ kú tó ti ṣe tí ò bá ti rí ìhélà yẹn ní kíákíá kan gbé sí lẹ́nu kó tètè tẹ́ ikú nìyẹn òun ni àfi tó bá ní èèyàn tó lè tètè gbé e, kán rọ̀ṣẹ̀ lọ sọ́sítù kán gbọ́ síjì sí mímú àfi òun nìkan ló fi lè survive tí ò bá ti sí ikú dé nìyẹn ọ̀run alátẹ́jú kò dẹ̀ rówó rà kò rówó rà yìí là bí ò ṣe bí ò ṣe ká ẹ̀yin àgbààgbà lára ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún wa ó jẹ́ nǹkan tó jọni lójú because àwọn fúlàní ń fogun ebi ń jà wá ẹ wá tiẹ̀ wá mú àrà tí wọ́n ń dábàá ẹ̀ wọ́n wá kọ̀ ọ́ wọ́n wá pọ́ọ̀sì wọn ò kó oúnjẹ wá wọn ò kó ata wá wọn ò kó tòmátò wá ìwọ̀nba díẹ̀ díẹ̀ tí wọ́n ń kó wá ó dogun owó ńlá owó gọbọi tòmátò five hundred naira ò sí mọ́ lọ́jà one one thousand náà yìí lé tòmátò one one thousand ni mo rí tán tí wọ́n á lé tòmátò ẹ̀ ní rí oní five hundred mọ́ ibi tó bá dẹ̀ ti ṣe mistake tó bá ti lé tòmátò five hundred ìdẹ́ máa bá nínú ẹ̀ ó lè má ju wóró mẹ́rin ó lè má ju márùn ìyẹn ni pé wóró tòmátò ẹyọ kan tí ò ju báyìí lọ hundred naira. no those people wọ́n pinnu báwọn máa pa wá kò dìgbà kan bá kó ọmọ jáde lọ́bẹ̀ sí ní yìnbọn pápápápápá rárá àdàmẹ́ni wọ́n ti sọ pé techniques táwọn fi máa dí pẹ̀lú Yorùbá pọ̀ wọ́n ní dàrún náà máa fi ń pahun máa ní ẹni ìnàbà tẹ́mi kudos mọ́mí mi ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín máa kú àdúró tì thank you mọ́mí. imagine wọ́n láwọn á dín pẹ̀lú àwọn máa dín pẹ̀lú wa mercilessly and they are doing it but tó jẹ́ nǹkan ìbànújẹ́ pé àwọn àgbààgbà wa ò ní sí eléyìí because majority wọn náà ò tó oúnjẹ má làwọn imported foods ni wọ́n ń jẹ wọ́n á bá wọn gbé láìsí wá láti amẹ́ríkà wọ́n á bá wọn gbẹ́ wàtí wọ́n á kó gbogbo ẹ̀ wọ́n á kó wá fún wọn. àwọn dẹ̀ ń jẹ́ wọ́n fresh ṣùgbọ́n àwa káàríbi lọ káàlọ́sàn <coughs> aláfẹ́sọ́kọ́ wọn ò jẹ́ ká róko ṣe wọ́n ń ba oko jẹ́ fún wa ẹ fún wa lówó ká lọ sí àgíríkì wọ́n kọ̀ wọ́n fún wa àwọn nìkan ló ń dá ṣe wọ́n dẹ̀ ń kó oúnjẹ yẹn wọ́n fi poison sínú ẹ̀ wọ́n dẹ̀ gbé wá sí wa. Ah, ah, ah. I remember fídíò kan tó jáde bóyá ó ti ṣe díẹ̀ Fúlàní málà yẹn ó mú sniper sniper ó fi ń po ẹ̀wà ẹ̀wà gbígbẹ ó ń wọ́n sí ó wọ́n sí ó wọ́n sí ó tún po mọ́ra po mọ́ra po mọ́ra sniper ẹ̀jọ̀ ẹ̀bú ẹbù ṣíbí sniper ẹ má bú mu ẹjọ torí Ọlọ́run mo fẹ́ràn yín o ẹ má bú mu ẹjọ mo fi sọ̀rọ̀ ni o ṣíbí sniper ṣíbí kékeré tẹ́ fi mu ògì ẹbù sniper sínú ẹkẹ gbé mu ẹni yẹn ò ní lo two minutes ọ̀hún ni ọ̀hún làálà ikú dé ó dẹ̀ mú sniper yẹn ó já ó dẹ̀ ń wọn sí ẹ̀wà àtúgbòpọ̀ àtúgbòpọ̀ àtúwọ̀n sí àtúwọ̀n sí òfin pèsè àgbẹ̀ ẹ̀yin dẹ̀ ń rà ẹ̀ ń jẹ́ ẹ sọ fún mi bẹ́ẹ̀ ṣe ní tètè máa kú bẹ́ẹ̀ ṣe ní darúgbó ọ̀sán gbọ̀ngàn. tí n bá mo mo mo mọ́mì mi kan wá láti UK ó ṣe ṣe kó máa wo fídíò mi <laughs> màámi yẹn Ìkòròdú ni ọmọ Ìkòròdú ọ̀gá ni ó tún wá jẹ́ ìyàwó wa ní ìlú àní bí mo ṣe sọ yẹn mọ́mì mi yẹn á ti yé wọn wọ́n ṣòkú bàbá wọn láìpẹ́ ní Ìkòròdú mo wà ń bẹ̀ ọjọ́ ọjọ́ àwọn alẹ́ bọ́ wá ah, ọmọ yìí máa fọ́n yóò àwọn ìwà ẹ máa ju eléyìí lọ máa ju eléyìí lọ yẹ ẹ máa tó sí ẹ o ẹ eh, máa bù jẹ o mo bá rọra mo ṣáà ń yí wò. <laughs> ó dàbí jókòó dàbí àwàdà náwó dá àwọn àbúrò wọn wá náwó introduce àwọn àbúrò wọn sí mi wàhálà ìgbò orí kan náà wọn búrò wọn ó tó bí mi ó tó á bí lọ mọ mo wá rọra mo wá mẹ́lò mo wá rọra tó fẹ́ ìwé yìí mo sáà kí wọn mọ. Because she was so beautiful, so young, younger than her age ó lè rí ẹni tí mò ń sọ ikú sọ pé ó ti pé forty years wàláì she lives in United Kingdom in London precisely London níbẹ̀ yẹn ó wá ara ẹ̀ dán níbi dígí ó dán dànù tó ṣe tó glitter because wọn ò jẹjẹ kú jẹ wọn ò jẹwà tán fi kẹ́míkà wọn ò tẹ̀ ní dánwò lọ́wọ́ kí ló jẹ́ bẹ́ẹ̀ there is security on food gbogbo oúnjẹ tó máa jẹ pápátá ó níbi tá là kọjá kan tó lè gbà kẹta níbi tẹ́ ti fẹ́ ẹ̀yìn àti sọpẹ́ fẹ́ lọ́ọ́ ra jẹ but here ikú ni àfọwọ́ wa rà lójoojúmọ́ màámi ẹ lìnà bá fẹ́ mi tán bá mi sọ̀rọ̀ ọjọ́ tí mo rí wọn mo ní màmá tó ń wo fídíò mi lọ́wọ́lọ́wọ́ nẹ́tíwọ̀kì yìí ó fọ́ mi jẹ gidi i think i have to round up mo ti gbìyànjú náà nẹ́tíwọ̀kì yẹn ṣe ségesège ni mo bínú mo bínú sọmọ lúkà ẹ dákun ẹ wo eléyìí tá à ń lò ẹ̀yin tọ́lọ̀ máa ràn lọ́wọ́ tẹ́ bá fún lówó máa tún lọ wá ti mtn ra o bóyá tí bá ti ń lo eléyìí tó bá ti ń ṣorí kó ní màá yá switch sí mtn glo tí mo túnṣe rà rè ẹ jọ ó dàrí thirty five thousand náà pín thirty five thousand naira ẹ ràn mí lọ́wọ́ màá rà màá tún gbé wá ẹ̀kún kí máa rí fi ṣe program ọlọ́run á pèsè fún yín nàìjíríà ò dẹrùn ẹ dẹrùn ọ̀tọ̀lẹ́kì samson adékúnlé ó lóun rí fídíò náà ẹ dọ́tí sí nígbà tó bá pọ̀ gbogbo ẹ̀pọ̀ fún yín tẹ́ ẹ jẹ́ tẹ́ ẹ tẹ́ ẹ jó kiribi a lọ máa pa gbogbo sójà ara yẹn a máa pa gbogbo sẹ́ẹ̀lì yẹn a máa pa sẹ́ẹ̀lì yẹn a máa pa gbogbo sẹ́ẹ̀lì nígbà ó bá pa sẹ́ẹ̀lì tí sẹ́ẹ̀lì kúkú kúkú pẹ́ sẹ́ẹ̀lì yẹn bá ṣe rìdíùsì sí i darúgbó sí ẹlòmíì seventy percent cells ara ẹ̀ ó ti kú ẹ̀ẹ́dì táwọn rí ibi eléyà ti gbó kùjẹ́kùjẹ́ tẹ bá gbọ́ èdè ẹ̀ lànà ni àwọn tó ṣekú pa wá rèé àwọn àgbààgbà wa ò dé kàǹdé ẹ̀ kò jọ wọ́n lójú mo jẹ́ pé wọ́n wà lọ́wọ́ àwọn gan wọ́n gbéra wọ́n lọ UK wọ́n lọ Germany wọ́n lọ Dublin wọ́n lọ Canada wọ́n lọ America wọ́n lọ kákàkiri wọ́n lọ detoxify ara wọn gbogbo ìdọ̀tí yẹn wọ́n fọ dànù àwọn dọ́tọ̀ wọn àtẹ́ǹdì sí wọn wọ́n fún wọn lóògùn wọn ṣe gbogbo ẹ̀ ara tún dán wá. àwọn mẹ̀kúnnù tí ò ní agbára tàbí tí ò ní opportunity láti ṣerú ẹ̀. ẹ lọ rò àròjinlẹ̀ ẹ lọ rò gbogbo ẹ̀yin ọmọ Yorùbá fúlàní sọ fáwọn fẹ́ fogun oúnjẹ jà wá ẹ̀yin àgbààgbà ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ wọ́n láwọn fẹ́ fogun oúnjẹ jà wá wọ́n dẹ̀ fi ń jà wá ẹ̀gbọ́n tó jẹ́ sọ níta abọ́ ẹ̀wà wọn ní four thousand five hundred ẹ̀ẹ́dì ọ̀dà ẹ̀wà ẹ̀wà bóbíyà funfun wọn ní three thousand kìíní kan ẹ̀ <laughs> ó dé jẹ́ pé mi ì ní sọ jù yẹn lọ and that will be all for today Omoluka is my name ìwọ tí ọlọ́run bá fún ní oore ọ̀fẹ́ bá mi pín ètò yìí tó bá jẹ́ youtube ló ti ń wò mí bá mi pín comment tó o bá ti subscribe sí page mi yẹn make sure kó o tẹ subscription yẹn kó o tẹ kó o dẹ̀ tẹ notification button so that anytime tá a bá ti gbé fídíò wa jáde wàá lè máa rí wò ìwọ tó ń wò mí ní facebook ṣáà kó follow mi follow mi ọlọ́run á pọ́n ìwọ náà lé ẹ̀yin tèmi ní tiktok ló ṣẹlẹ̀ ẹ wálé ni o mi ìnáwó yín rárá ọlọ́run á bless gbogbo yín God will continue to honour everyone of you God will continue to guide you ojú ò ní tì yín ọ̀nà yín á túbọ̀ máa là ọlọ́run á gba gbogbo wa nínú ìgbèkùn tá a wà yìí àwa ọmọ yorùbá lágbára olódùmarè lágbára àwọn tó nílẹ̀ àwọn tó láyé lágbára olódùmarè ọba òkè á gbà wá nínú ìgbèkùn tá a há sí yìí yorùbá nation the only way. It is hard way, but that is the only way. <laughs> the hard way. Thank you, God bless you. Ìwọ tó bá fẹ́ ṣáàtì pẹ̀lú ọmọ Lúkà. Nọ́mbà tó máa ṣáàtì mi sílè zero seven zero bóyá ẹ fẹ́ ràn mí lọ́wọ́ pẹ̀lú chéjì pẹ́rẹ́pẹ́ yẹn thirty five thousand tí màá fi ra MTN router. Tọ́lọ́run bá fún ẹ lórí ọ̀fẹ́ tó fẹ́ ràn mí lọ́wọ́ láti rà á màá dúpẹ́ sódà bóyá tẹ́lẹ̀ bá ti ṣorí kórí à á switch sí yẹn àtún lò ó ìyẹn tún lè ṣe so a máa gbé síra nọ́mbà tẹ́ máa pè rèé zero seven zero four six zero nine two four eighty four zero seven zero four six zero nine two four eight four nọ́mbà tẹ́ máa pè ọmọ Lucas nìyẹn tẹ́ bá pè dárẹ́tì tí ò lọ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín o ẹ sẹ́ndì mẹ́sẹ́jì sí mi màá reply yín tí bá rí mẹ́sẹ̀gì yín màá reply yín ọmọlúkà ni mò ń jẹ́ o ojú òní tì yín o àjọ ṣàṣeyè àjọ ṣàṣeyè kí ó yá kọ tiẹ̀ jáde ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá ó yá kọ kọ kọ kọ kọ jẹ́ máa rọwọ́ ẹ̀ Samson Adékúnlé ó yá kọ tiẹ̀ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá ó tí ì kọ́ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá.